الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على المبعوث رحمة للعالمين نبينا محمد الصادق الأمين وعلى آله وصحابته بر الميامين والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí gbogbo ẹni tó máa tí ó fún ọba tí gbogbo tó dá tí ó sì máa án ọba rẹ̀ àti orí rẹ̀ gbẹdẹ o dúpẹ́ o lè gbà mí lọ́dọ̀ Ọlọ́run ni ọ̀pọ̀ ẹni tí o dúpẹ́ kò ní kankan kò nínú ìdí Ọlọ́run ọba rẹ̀ Ìdí Ọlọ́run àti ìgẹ rẹ̀ wọn máa bá òjíṣẹ́ rẹ̀ ànábì òtítọ́ ànábì òdodo olùfọkànbalẹ̀ sí ìjẹ tọlọ́run fi rán ọkàn lórí jíjíṣẹ́ yẹn ó sì jíṣẹ́ pé dáadáa. ọlọ́run bá wa kí àwọn aráalé rẹ̀ àwọn sàádé rẹ̀ tí wọ́n jẹ́ ìmọ́lẹ̀ àtùpà títí tó tàn mọ́lẹ̀ ni wọ́n ọlọ́run dákun bá ní kẹ́ gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ títí títí tí ó fi di ọjọ́ àlùkìyàmà ó sì ní àtẹnìkọ̀ọ̀kan wa ẹni tí ó kẹ́ pẹ̀lú wọn. bí òní tí ṣe òru àrùbíyá òru ẹlẹ́ẹ̀kẹ́rin lé ní ogún nínú oṣù jùmọ́ ní fourteen forty one hijira anabi wa muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam ètò ìṣedéédé òru ẹlẹ́ẹ̀kọkàndínlógún nínú oṣù february nígbà tí ọdún tiwọn náà tó ṣe déédé twenty twenty ní masjidu ìlú péjúláwà ní òkè ìdàhọ́ ní ìlú ìsẹ́yìn àátẹ̀síwájú àátẹ̀síwájú nínú kíkà láti inú tírà aqidatu tawhid lil'allamati dr salih bin fawzan al-fawzan hafizahumullahu ta'ala wa ra'ahum inú tírà yìí òun náà láti tẹ̀síwájú ibi tí a ti gbé ní òní òun náà ni báàbù ẹlẹ́ẹ̀kejì àlùbáàbù sáàni ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì báàbù tàwọ̀hídì olóhìyà ojú ọ̀nà tí ń sọ nípa tàwọ̀hídì ìmọ̀lọ́nlọ́kan ṣoṣo nínú ìjọsìn ojú ọ̀nà yìí ó kó àwọn ìpín tó sínú àmọ́ àwọn ìpín yẹn àní máa ka ní ìfọ́síwẹ́wẹ́ nísinsìnyí nígbà tí a bá ń débẹ̀ a máa mú lẹ́sẹẹsẹ. ìpè alákọ̀ọ́kọ́ ìdí abẹ́rẹ́ níbẹ̀ alifaslo awwalu fi bayani ma'na tawhid al-uluhiyyati wa annahu mawdu'u da'wati ar-rusuli alayhim as-salatu was-salam. ṣíṣe àlàyé ìtumọ̀ ìmọ̀lọ́lọ́kan ṣoṣo nínú ìjọsìn ni a máa ṣe yẹ̀wò bí ìpín alákọ̀ọ́kọ́ yìí àti pé dájúdájú mímọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo nínú ìjọsìn yìí òun gangan ni àkòrí topic àkòrí iṣẹ́ tí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run wá jẹ́ láyé gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run látòrí anẹ́gbẹ̀wá Nuh alayhi salam tòjòrí anẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tọ́pìkì àkòrí tó ń wá jíṣẹ́ lé lórí sí iṣẹ́ wọn dáwọ́ àwọn ìpèsè wọn tó dálé lórí òun náà ni mímọ̀ Ọlọ́run lọ́kàn ṣoṣo nínú ìjọsìn torí wọ́n ti mọ̀ Ọlọ́run lọ́kàn ṣoṣo kó ń lọ dá gbogbo nǹkan tẹ́lẹ̀ àìsí lọ́run nìkan ṣoṣo òun ní bí wàhálà alẹ torí ẹ̀ Ọlọ́run ọba ìlẹkẹ ọlá gbogbo àwọn òjìká tó rán àkórí ìgbègbè wọn sínú ẹ̀sìn Ọlọ́run níbi tàwọrẹdù ìmọ̀ lọ́kàn ṣoṣo nù ìjọsìn lọdá lé lórí. tàwọrẹdù

al-ibada wa tawhidul uluhiyyati mímọ́ náà lọ́kàn ṣoṣo nínú ìjọsìn huwa òun náà wá ní ifradullahi ta'ala títí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọba tó tóbi nì ọba tí mi máa ń bẹ fún ọba tó gbangban títí ní ọ̀kan ṣoṣo bí af'alil ibad pẹ̀lú gbogbo tẹ́tẹ́ dàńtẹ́ iṣẹ́ wa tá a máa ṣe ká sì mọ ọlọ́run ọba nìkan ṣoṣo èyí tá a kàrí kọjá lọ òun náà ni fífi ọlọ́run ọba lọ́kàn ṣoṣo bí àfọ̀hárì yìí àwọn bí àfọ̀hárì nínú iṣẹ́ tó ń ṣe àbájú dídá sánmà gẹ́gẹ́ bá a ti kún lọ́wọ́ nípa dídá ilẹ̀ ó ti dá oòrùn ó ti dá òṣùpá àti gbogbo àwọn ìràwọ̀ oríṣiríṣi ó ti dá òkè ó ti dá odò ó ti dá gbogbo àwọn àgbáyé oríṣiríṣi kò sẹ́nìkan tó kún lọ́wọ́ ń bẹ́ẹ̀ mímọ̀ lọ́kàn soso, fóun ló ti sẹ́yìn ṣùgbọ́n lè ta wà bẹ́yìn òun náà ni mímọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo nínú iṣẹ́ tiwa tá a máa ti sọ́dọ̀ rẹ̀ yẹn ni pé àwọn ìjọ ti wá alátìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo níbẹ̀ a gbọ́dọ̀ gbèrò ìjọ ti wá ru ẹ̀dá kan nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run dá àwọn sẹ́yìn iṣẹ́ ẹrú alẹ́ ti yẹ fàlú náà iṣẹ́ táwọn ẹ̀dá ń ṣe àìláwájú ìtàkọ́ rúbí al-mashru' ní ojúkọ̀nà wíwá àsomátọ́ bófin mu iṣẹ́ tá à ń ṣe lójúkọ̀nà ìwá àsomásọ́dọ̀ ọlọ́run èyí tọ́bọ̀ òfin ọlọ́run ọba mu ọlọ́run nìkan lágbèrò pẹ̀lú ẹ̀ kàtó àyà àfáwámú àpẹẹrẹ wa ìgbé gẹ́gẹ́ bí àdúrà títí ọlọ́run nìkan lágbèrò ro àdúrà wa tá à ń ṣe òun nìkan ládojú àdúrà wa kọ àní máa fi àlìjẹ̀nù gẹ́gẹ́ báwọn kan ti ń pe yá málíkà tíṣù yá rọ́kọ̀ yá yílù yá tábàtà yá yílù yá àjàbà yá yílù akíbà jílù yàlìjáka jílù tọkàjáka báyìbù aláwòkún fáyà kúnù pàtàjà mẹ́lù màlálíyà lílù àríwá bíílà sàádà bíílà sàádà dábíílà gbogbo àwọn nǹkan wọ̀nyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti máa pè wọ́n lẹ́yìn ọ̀nà torí pé kankan ní gbogbo tá a pè tó tó kọ lọ. ìtàwọn yẹn kéde afọ aláwùjọ líle yìí o wọn mọ orúkọ àlùjẹnu tó dájú kọ́ wá pé àlùjẹnu kọ́yọ sí wọn kó wọn agbègbè kúgbélé wọn lọ́wọ́ kọ́ máa tẹ̀ ẹ̀sìn rú àwọn yẹn máa pe ṣéwù ṣéwù fi hàn tẹ ìṣirò tẹ ń wí yìí bí ẹdà gbàdé tẹ rò máa ń bẹ̀sì jẹ́ àwọn ọmọ tí wọ́n ṣe kò tí wọ́n rí fún wa tí wọ́n ní pé à ibi ẹ gbàgbàdé yìí ibi ẹ fàdé yìí sọ́yẹ ẹbẹ̀ sì jẹ́ sọ́yẹ kẹ́ ẹbẹ̀ sì jẹ́ à eléyìí máa burú ẹlòmíì rò pé wọ́n ń ta òun ni kò ní máa pé ìtumọ̀ tí wọ́n sọ fún òkèlè yìí. àdúrà títí àtòjú ẹ̀fọ́ Allah subhanahu wa ta'ala nìkan là á máa pè èèyàn ní pé àlìjẹ̀nú o gẹ́gẹ́ bá ti láwọn yẹn ti ń pè èèyàn ti ní pé Jibril ìkan náà màláyíkà náà àgbà nínú màláyíkà gẹ́gẹ́ bẹ́ẹ̀ yóò ṣe ní pé Israfil gẹ́gẹ́ bẹ́ẹ̀ yóò ṣe ní pé Mikail báwo yẹn bá tiẹ̀ rojú ráyè pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ráyè wọ́n jó rojú ráyè pé mọ́lápìlmọ́ wò ètò yìí pé ní àsàrà yìí lò sàrẹ́ nìkan tí ó pe àsàrà yìí lò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń polúkọ rẹ̀ o mọ́lápìlmọ́ ti làwa mọ̀ sí sọ pé yọ ọmọ ọgbà ẹ̀mí yín màláìka kú tọ́lọ́mù fi tì yín bí ọmọ ọgbà ní ètò àtàrà ìlú o. ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n bá pe jìbìlù tí ó ti tọ́kún wọn máa pè é wọn mọ̀ pé àtàrà ìlú gẹ́gẹ́ bí wọ́n ti sọ lórúkọ fúnra ara tiwọn. wọ́n máa gbé tí àwọn bá pe mọ́lákùlì mọ́ ti tọ́ bá dé ẹ̀sọ́ kọ́kọ́ pé gan-an nǹkan sí. àwọn tí torí ẹni tí ń torí adùn ni sórí àná lọ kò sí kankan tá a gbọ́dọ̀ máa pe náà màláíkà a gbọ́dọ̀ pè wọn. bá a ti pè wọn yìí a ní pé kankan nínú àwọn ànábì Ọlọ́run nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run a ní wọn pé yá ádà yá ádà yá ádà ṣe nǹkan báyìí fún yìí gẹ́gẹ́ bá a ti ní pé yá nùr bá a ti ní pé yá Musa yá Isa a ní pé yá Muhammad kò sí kankan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run tá a gbọ́dọ̀ pè èèwọ̀ ni ẹ̀kọ́ sì ni kéèyàn tó pe kankan mọ́ ọlọ́run ọba ìlú ìjọlá àti gbọ́dọ̀ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀dá ní tí ọ̀lágbára lórí àfọlọ́ àgbọ̀dọ̀ tọrọ lọ́wọ́ ẹ̀. ẹ wá rí báyìí nígbà tá a sọ gbogbo àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ dáadáa báyìí tí wọ́n jẹ́ ẹni ọlọ́run fáyáwó àwọn tí wọ́n tún jẹ́ ẹni ọlọ́run tẹ̀lé àwọn wọ̀nyí òun náà ni àwọn sàhábà nẹ́bí sallallahu alaihi wasallam Abubakar Siddiq radiyallahu anhu Osman Ali tá a gbọ́dọ̀ wá pè wọ́n ọ̀tọ́kọ̀ yẹ ká pè wọ́n ti wọlé torí pípé wọn ìmọ̀lógún pẹ̀lú ọlọ́run ọba nínú ìjọsìn torí gbàdúrà àti ṣe ìjọsìn. àwọn ṣíyà tá a mọ̀ sí tá a mọ̀ wọ́n sílọ̀ bílọ̀ alayhi mina Allahi ma yastahiqun àwọn gbé àlì wọ́n gbé àlì ìwọlé lẹ́yìn ojúlówó ẹ̀bọ ni ọ̀yàtọ̀ sí báwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ bí wọ́n ti ń ṣe òògùn wọ́n ṣe pé Ṣàngó bẹ́ẹ̀ ni kuma bí wọ́n lọ ṣe pé Àlì torí pé dákan nínú ẹ̀dọ́ ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlọ́run táwọn èèyàn sì lọ́yà tọ̀tọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. wọ́n pe Àlì wọ́n tún pe Abbas gbogbo eléyìí ẹ jẹ́ ká wọ̀ jáwọ́ bẹ́ẹ̀ o ẹlẹ́dàá wa nìkan ṣoṣo kò là á máa pè. ọwọ́ afọ́fẹ́ rẹ̀ láwùjọ tá a wá wà lónìí àwùjọ súnbí táwọn èèyàn ṣe sòfíyà sòfíìsì wọn wá ní ọlọ́run méjì tí wọ́n pè ẹ̀rí orúkọ àwọn ṣé wọn yọ wá lọ jàǹtìrẹrẹ jàǹtìrẹrẹ jàǹtìrẹrẹ òbí tó rí fẹ́ lómi náà ọ̀fẹ́ ṣàdúrà kò pé ṣé wo ṣùgbọ́n tí ọ̀pá ti ṣàdúrà fẹ́ mi ṣé ọgbà pàdé òun ò ní gbà. Bébà tí a kan àǹsàlá ń tẹ̀lé fáti mọ́kànlá mọ́kànlá díẹ̀ fún àwọn bàbá ṣé wọn abẹ́rẹ́ ti já ní àǹsàlá ni o ikuti fatiha kan anzalantele fati mọ́kànlá mọ́kànlá fún àwọn bàbá wa ṣéèkù wa Ibrahim ní àṣì ká máa jáde fún wa fatiha kan àwọn àtòlọ bẹ́ẹ̀ ìpínlẹ̀ pàtìpàtì ní ìranù ni ọlọ́run ọba ìlékè ọlọ́ọ̀sù ọmọ ẹ̀dá kó tó di pé ó gbàdúrà rárá rárá ẹ má jẹ́ káwọn èèyàn fa ẹ̀sìn jẹ́ fún wa ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ṣé báwọn sọ̀hábà pè lójú ayé ànẹ́bí sallallahu alaihi wasallam ǹjẹ́ wọ́n tẹ̀sẹ̀ sọ pé tọ́ ọlọ́run o àṣefáàtì àtẹ fún ẹ̀mí ànẹ́bí o tàbá ànẹ́bí o tọ́ kájọ àwọn tó gbà rárá o ètò wà ní àsọ̀dátù alẹ́ nàbí sallallahu alaihi wasallam sani sọ̀lá ju yé wáyé pé ẹni tó nínú májẹ̀mọ́ gbígbà àdúrà oníkéyìí dúpẹ́ kọ́lọ́ fún sàṣàlátù bá ní sọ́lá kó lórí bí ọbẹ̀ lọ sọ́lá tẹ̀ bẹ̀ lọ. a sì mọ̀ pásálátù ìjọsìn ló ń kúrẹ̀ tẹ́lẹ̀ tọ́ káfúrà o lábẹ́ bí náà àwọn ẹ̀yà lásàlátù náà ni wọ́n ń gbà nábì o wọ́n kálukú sọ́ra o ya rasulala anabi ya rasulala muhammad ya rasulala àbámu àpò ń pè mí kàn ń pè anabi sọlọ ni pípé tó ń pè yẹn sí tọrọ ni àdúrà ni àyíká anabi o gbòrògbóyè wa àyíká anabi àbẹ̀yà rasulala muhammad ya rasulala wọ́n pàṣẹ náà àjọ àti pé ìjọ sèré ẹja sọra àgbọ́dọ̀ pé ànẹsì sọlọ ẹ wá wo lónìí àwọn sofiya bíi kọdiriya àwọn lè yà Rasulullah òdìbí yadí wàdàdà rọkàní fa anta abi wọn ní ìròyìn sí Ọlọ́run fàmílọwọ tùmílọwọ sókè o dákun bàbá mi ìwọ bàbá mi ọlọ́sọ̀lọ́ Allah subhanahu wa ta'ala sọ fún sallallahu alaihi wasallam èsì bàbá ẹni kankan nù àwọn èèyàn yìí ma kana muhammadun aba ahadi min rijalikum ọlọ́ni muhammadu èsì bàbá ẹni kankan nù àwọn ti ní fa anta àbí ìyẹn bàbá mi tani wá sọ dodo wa man asdaqu min Allahi qila kò sẹ́ni tó sọ òtítọ́ tó ọlọ́run wa man asdaqu min Allahi haditha kò sẹ́ni tó gbogbo wa ọdọwọ wa ọdọwọ wa lọkùnrin wa bó ṣe dọwọ́ wa lóbìnrin wa wípé a gbọ́dọ̀ máa fi ẹlòmíì lọ́yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni lọ́dọ̀ Tijaniya Ibrahimiya ya Sheikha Ibrahim gawtun lil wara kẹfìdì tó ń pè Ibrahim ìwọ làánú gbogbo ayé ẹ dákẹ́ ẹ̀mọ̀já sí làákà ìwà kí Ibrahim tó ní ta wá làánú ayé tó jẹ́ pé ńgbà tó ń wá lásìkò rẹ̀ làánú ayé táyé ọmọ pè é tẹbi síwájú kó tó dé ẹnìkan làwọn èèyàn ń pè ìgbà tó tó lọ ta ni wọ́n tún pé Ọlọ́run ọba yìí náà ni kí wàá ló dé tọyẹ pé Ibrahim lẹwà sọ́dọ̀ náà ẹ wá lòun làánú ayé ló ṣàánú yín o ó ṣàánú yín pẹ̀lú àánú rẹ̀ torí pé ìrònú pípẹ́ jẹ́ ń fi nìkan rọ a máa gbọ́rùn jàkà kó lójú subhanallah tọ́ni láti ọlá rẹ̀ Ibrahim kò ń lè jẹni jíkà láyé gbogbo àwọn ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ẹ̀bọ ni ẹlẹ́kọ̀ọ́ ẹja sọ́ra ẹja takété ẹja jìnnà sí gbogbo àwọn òṣìṣẹ́ wọ̀nyí àdúrà ti ṣe ìjọsìn ni a gbọ́dọ̀ ro oru ẹni kankan ọlọ́run nìkan ṣoṣo nìkan láàmú àgbẹ̀ ẹ̀ nínú kọ̀dìrí abákaná àwọn tó ní ìbáradà lọ́ọ̀rì jà lọ́ọ̀ àìnù náà bí àwọn onílá. وقولوا أولنا بالله عسى نحظى بفضل الله wọ́n ní عباد الله ẹ̀yin arúsí ọlọ́run apèyí o رجال الله ẹ̀yin ni ọlọ́run ẹ̀yin ọkùnrin ọlọ́run ẹ̀yin gbogbo ọlọ́run apèyí أعينونا بعون الله ẹ̀sánú wa ilé ìsánú wa ẹ̀sánú wa pẹ̀lú àwọn tọ́lọ́ tó sì fẹ́ yìí وكونوا أولنا بالله ẹ̀dá kan ẹ̀jẹ̀ àánú wa lọ́dọ̀ ọlọ́run àtá tẹ̀ bá ti bẹ́ẹ̀ láàbọ̀ ó súnmọ́ kájèrè ìfọ́dílé ńlá pẹ̀lú ọlọ́ọ̀lọ́ sọ́dọ̀ gbogbo àwọn eléyìí dàgbà ìjà sọ̀rọ̀ abẹ́ ìjà sọ̀rọ̀ ẹ̀bọ ni kì máa gbé ẹlòmíì tọ́yàtọ̀ sí ọlọ́run ẹ̀bọ ni ẹlòmíì ààrẹ ń bẹ lọ́kà rẹ̀ títí bá ti sọ yìí yóò tún máa sọ pé ẹ̀rọ àwọn afọ àti wọn ní amásádùn àmọ́ wọn ní ọ̀sáwọn ẹni rẹ o sáwọn ẹni rẹ wọn ní o tọba mọ̀ pẹ́ rẹ ni wọn kí ló sì fi hàn pẹ́ rẹ ni wọn kí ló fi hàn ọ́ torí kọ̀rọ̀ wọn ni tí ọba ní gbangba wọn sọ ọmọ kọ̀rọ̀ wọn sẹ́ńtẹ́lómi lòun fi jẹ ni ọlọ́run sẹ́yìn ń pèlẹ́ ni ọlọ́run lọ́dọ̀ tí orúkọ àlìjẹnú lẹ lómi pé ẹ̀yin òwò ni ẹ̀ wò ni afọ àtìlérò ṣéfọ àṣìlé ẹ máa wọ́n wá sí wọn wọ́n ṣètò ọ̀ní máa fi orúkọ àlìjẹnú lọ wọ́n pé orúkọ àlìjẹnú kódà kó tó ti wá sọ ọmọ pé àwọn júbà kínní kan àwọn júbà kínní kan àwọn júbà kínní kan àti àgbò ní ilẹ̀ ọjọ́ ọmọ kì í ṣe nǹkan kàbá kan subhanallah wọn lọ yìí tàn sọ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jù lọ́wọ́ pa àpàrọ̀ mọ́ wọn tí ẹ bá ní kéṣẹ́ tí wọn ẹ mú kéṣẹ́ tí wọn síta láti bẹ̀rẹ̀ wá sí kẹgbọ́ báyìí wọ́n mọ̀ júbà júbà júbà júbà. sáà mọ́sàkó ọmọ málèkì mọ́jọ́ ojú àwọn ṣe ìfọ́n mọ́jọ́ kí nǹkan kan subhanallah wọn àfi orúkọ àlùjẹ ló lọ́wọ́ gbogbo ẹ̀ náà bá yé yín ẹ̀yin náà máa rí àwọn àtàwọn tí ń bẹ lásìkò yìí náà bẹ́ẹ̀ àbí tẹ èkó tí ọmọ pé mọ́tàbá mọ́tàbá ẹ̀yà ṣe àbí kí nípa yẹn gbọ́ tí wọ́n máa ń wí ẹ máa ń gbọ́ tó ń gbọ́ ọlọ́run ọba ni mọ́tàbá torí ẹ̀ gbogbo ẹ dákun ẹ má jẹ́ àwáwà fún wa kéèyàn má rí ikú yìí o sẹ́ni kaba ló ń fẹ́ fọ́ làtàmì tóní làtàmì ìyá kìíní kan ló pè dákun wo tọ́tẹ̀lé yá o kọjú orúkọ ọlọ́run tí ìbá di sorúkọ ọlọ́run mọ́ bá wọn dán wò ẹ̀bọ ni o yàtọ̀ sí kótó jẹ́bọ tọ́ bá pàlìjẹ̀nu nípèkúpè tọ́ bá wọlé wọ kí wọlé kí wọlé à yọ bọ̀ níbàkúbà o. àwọn tí wọn ò wúlẹ̀ pé àlìjẹ̀nu bẹ́ẹ̀ ráwọn tó ti gbé jínú wọlé sí wọn lára ewu wọ́pọ̀ bìtìbìtì wọ́n tí wọ́n ń ná lé wọn lórí pàlìjẹ̀nu tó jáde kátó wá pé ntọ́jẹ́ pé wọ́rọ̀ lè jẹ́jẹ́ lè lópin. àwọn oníkálukú wa ẹ̀jẹ̀ àmọ̀ yìí pé àdúrà ti di ìjọsìn ni o ìjọsìn ni iṣẹ́ wa tá à ń ṣe pẹ̀lú àdúrà tá à ń ṣe yìí kò sẹ́ni tá a lè gbèrò pẹ̀lú rẹ̀ tó ju Allah subhanahu wa ta'ala lọ. ẹ dákun àárọ̀ wá gbogbo ọ̀nà tó ń kálukú wá pín sí àárọ̀ wá ọ̀dọ̀ ọlọ́run ni ẹjẹ́ àti kíni o ni ẹjẹ́ akọkàn wa pọ̀ sí òun náà sì ni ẹjẹ́ a máa ká sí ọlọ́run lọ́kàn ṣoṣo nínú àwọn ṣẹ́ wa tá à ń nínú àwọn ṣẹ́ wa táwọn ọ̀kà fún yẹn kò làdó àṣìṣe wa. torí ẹ mọ́jà pẹ̀lú mi ìtọ́ yàtọ̀ sí ọlọ́run tí èèyàn bẹ́ẹ̀ ti lè pẹ̀lú mi ìtọ́ yàtọ̀ sọlọ́run ó ti mú orogún pẹ̀lú ọlọ́run ó ti ṣẹbọ sọlọ́run nínú nínú tàwọn èèyàn eléyìí ò ní túmọ̀ sí wọn ò ní túmọ̀ sí wọn wọ́n sọ fún ajọ́ kìíní àná mo ní sẹ́mi ó fi kó nu sòfíyà orúkọ ṣéwù wọn lápè tí mo fi kó bẹ́ẹ̀ alẹ́ tí wọ́n ti da orúkọ pé orúkọ ṣéwù yẹn náà lọ́lọ́wọ́n ọba ìlẹ́fẹ́ alábí bẹ́ẹ̀ aláàmọ̀ pé ṣéwù léwu léwu ṣéwù àṣírí léwu wàdí ṣéwù mọ̀sáfà ṣéwù mọ̀sáfà ńlá ṣéwù mọ̀sáfà ńlá ṣéwù mọ̀sáfà ńlá ṣéwù mọ̀sáfà ńlá subhanallah ẹni gbogbo wa ẹjọ́ àkùtù ìtọ́lọ́wọ́ àárọ̀ wa ẹ má ti kẹ́nìkan gbèdé kúndélé wa lọ́wọ́ o ẹ má ti àgbà ìgbàkúgbà tó ẹ má wá wà fún àwọn gbèdé kúndélé lọ́wọ́ ìtótó ànẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀dá pẹ̀lú ìlú wa àwọn àdúrà tani sọlọ ń bí kalẹ̀ fún wa pé ká máa ṣe táàbì máa bá ọlọ́run ọba ẹlẹ́dàá wa táwọn ọba sọ̀rọ̀ tààràtà mo là sọjẹ pàtọwọdà ẹnìkan láàmú wá káàkiri àgbélẹ̀rọ tẹnìkan lọ́yẹ́ pé náà ni ọwọ́ àjọ wa lójú pé a ah, lọ́dọ̀ ṣé o báyìí mo ti gba làtà nìyẹn káì lẹ́yìn ọmọ mi àtàwọn ọmọ mi kò sẹ́nìkan tí wọ́n fún torí pé bó ṣe wù ayé ká sọrùn mi ní ọ́ kí sọrùn mi ní ọ́ orí ẹ̀ ló dé fún ọ tó ti bẹ́ẹ̀ kò ní lọ lọ́fẹ̀ẹ́ torí gbàtà ìgbà kiri òbí ti bi ti hídìmọ́ la ṣe àṣekídìmọ́ sí àwọn bàbá lẹ́yìn àwọn owó ta tó sọ fún àwọn subhanallah ta lọ́rọ̀ ní gbogbo yẹn èyí tá nàbí sọlá sọlá ń bìkalẹ̀ kọ́ lọ́fẹ̀lẹ̀ kò ní túmọ̀ sí ọ ẹgbà sọ fún wa pé gbogbo nǹkan táwọn èèyàn báyìí kọ́ bá wọlé bá wọn rọrùn kì í ní túmọ̀ sí wọn wọn ní ìlòkulò ni wọn ti kí ni ẹwí ni wọn lò ní òjò èmi ìlòkulò lẹ́yìn náà lò tọ wọn ní ìlòkulò wọn lò òjò ni wọn ò ṣe wàhálà ń parẹ́ torí ẹlẹ́rìí ẹ̀ tọ́ bá jí nǹkan gbé wọ́n ní ìtàkùtà ní òbí lọ́ta o ìlú lọ́ta tí ò pé wọ́n bọ́ lówó ọ̀nkà sókè ò pé ẹ́ ẹ dákun àárọ̀ wá àárọ̀ oníkálukú wa ẹ jẹ́ á mọ̀ wípé àwọn àdúrà sálẹ̀ lọ́sọ́lá fi kalẹ̀ fún wa ọ̀pọ̀ àti ìṣedébì kan àwa lọ wá àwọn àdúrà tá a fún gbà lọ́gẹ̀ nìkan tọ́jú àgbélẹ̀rọ táwọn àdúrà sálẹ̀ lọ́sọ́lá ju bẹ́yìn ti lérò pé dá ti jẹ́ lọ. àwọn àdúrà pé pé bí mo ṣe pé kà bí mo ṣe kà á ṣe bí mo ṣe ṣe kó rí bó ṣe rí fún mi fún ọ. ń làwọn àdúrà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ṣùgbọ́n kálukú wa bó la fi tú. ọ̀lẹ́fẹ́ fi ọ̀ èmi àwọn fẹ́ ti gbogbo gbogbo èèyàn ni wọ́n ti fi lé ilẹ̀kùn àti táwọn àdáni. sádàáni èèyàn ni wọ́n náà kí ni ìyàtọ̀ tiẹ̀ sáwọn yòókù tí èsè kójú méjì tó ní tọ́wọ́ àwájú náà táwọn náà wà àwájú ni ẹ̀bí wàá rò pé wọ́n ti dà gẹ́gẹ́ bí ẹyẹ òwìwí subhanallah wọn náà yàtọ̀ sáwọn yòókù rẹ̀ tó o bá jẹ́ mùsùlùmún ọmọ pé wọn ló dùn ní ó dùn ní mọ́ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí kalẹ̀ torí ẹ̀jẹ̀ asọ́ra o ẹ̀dẹ́kun ẹ̀jẹ̀ asọ́ra gbogbo àwọn àgbélẹ̀rọ àjọ àkàntẹ́ wa lọ máa ń gbà lọ́dọ̀ ẹnìkan tó yàtọ̀ sí ti bẹ́nu lànà tí wọ́n fi lọ gba àwọn orúkọ àlùjẹ nùgbọ́ sọ̀ra. sẹ̀mọ̀ bẹ́nu àwọn àwọn nǹkan tí ń bẹ láwùjọ wa lónìí sílá tí wọ́n pè ní fọ́sọ̀lá àbínì síbẹ̀ iná rí oríṣiríṣi sọ̀rọ̀nù ń bẹ́ẹ̀ oríṣiríṣi òfò ń bẹ́ẹ̀ o wọ́n kọ odidi sóra alukurani sí tán wọ́n tó ń parí wà bíílà sàádà bíílà sàdádà bíílà sàdádà bíílà sàdádà bá bíílà wọn ní náà gbé dákàlì káwọ sára ẹ lérò pé gbogbo àwọn kan yẹn ní àyà kúrán lọ wà ní bẹ́ẹ̀ sì ni kì í ṣe orúkọ Ọlọ́run kì í ti ń sin kankan nínú òròyìn Ọlọ́run tí kò ṣe pé orúkọ àlejò ẹmọ ni. ẹni ẹ lọ sọ̀rọ̀ alẹ wo àtìrà tí wọn tún pè ní Al-Ghayatul Maqsuda ẹ lọ wo ẹ lè oríṣiríṣi orú bítíbitì orúkọ àwọn àlejò ẹnu ẹgbẹ ọtí ká Suratul Kahf oníkótùbà tá à ń sọ fún ọ ọkà yasin ó ní kótóbà ọkà fatihi ó ní kótóbà ọkà wákìá ó ní kótóbà ó tún ọkà múlk ó ní kótóbà gbọ́n súra yìí ni ẹ lọ wọ ẹ̀rí pé kó sì wà bẹ́ẹ̀ náà ó ní kótóbà ẹ wà mọ́ni gbogbo ayé ayé lù tàbí kàtíwájú yẹn ẹ lọ wọ ẹ bá bẹ́ẹ̀ wà lọ kó wẹ̀ra òkú báwọn ẹ dákun ẹ já ṣọ́ra àárọ̀ wa ẹ já ṣọ́ra ẹ já pé orúkọ ọlọ́run ọlọ́run kò lódò ọlọ́ha awẹ́dẹ̀rù rahman ayyamma tẹ́dẹ̀rù wàlàwò asma olùṣọ́sùnà ẹ pé allah tàbí ẹ pé rahman èyí ò tẹ ẹ bá fẹ́ pé tí ẹ làwọn orúkọ tó dára tó rẹwà sí kólá korúkọ náà ọba dé táwọn lọ pé ìgbékúgbé ẹlòmíín wọ́n tún wá fún oníṣẹ́yẹn wọ́n tún ní iye kan ní ó pè kọ́ máa fa iye kan báyìí wọ́n tán láàárẹ̀ orúkọ lọ́wọ́ bá tọ́ bá pé òun ní máa pe sápánálẹ́ yọkan lásán tọ́ máa fà mọ́ eré nù orúkọ lọ́wọ́ ti ẹ̀yẹ nìyẹn àti sọ bẹ́ẹ̀ níbí báyìí náà ẹ̀tọ́ fẹ́ bí ọlọ́run yóò pe ọlọ́run pẹ̀lú tó ṣe déédéé kí n tọrọ nínú àwọn orúkọ ọlọ́run kápá àánú ọlọ́run lọ́wọ́ bá ń tọrọ ó fi làwọn èèyàn sílẹ̀ wọ́n iná kò sí nǹkan kan bí àdádálẹ̀ òfó ní tẹ wá rí tí wọ́n ní àṣẹ tọ́ba ti bá mu tó wà lórí ìlànà kò sí tó kéré bẹ́ẹ̀ ẹlòmíràn ni yàrá yàrá yàrá yàrá yàrá yàrá yàrá yàrá yàrá yàrá yàrá yàrá yàrá kọ ó ti ń ṣe ni ẹgbẹ́tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ yẹn pé yálà pé ó mú kínní yẹn wá tàbí kó sì máa mú wa yálà kọ yálà yálà yálà yálà wọn wọn yá Allah mo pèrè Allah dákun ṣàánú mi náà ṣe dáadáa fún mi ó ti tó ọlọ́run ti gbọ́ ó dà kó jẹ́dẹ̀ abínibí rẹ̀. àwa pè á ah, bí a bá fẹ́ pè kí ọjà mi títí sísì lè yẹn gbọ́dọ̀ pè irọ́ ni o irọ́ ni o. ìlà ẹlòmíì ẹ máa ṣe mọ̀ yìí pé téèjì sọ fún wa pé lójú ayé ànábi sallallahu alaihi wa sallam tí wọn ò sí gbọ́ ọ̀fẹ́ lọ́hùn ṣáàtì ó fi wá dojú ti ayé tiwa tí ó wàá fi di tuntun mọ́ wa lọ́wọ́ táwọn fi wá máa lérò pé nísinsìnyí ṣéèpù kan lọ́yẹ̀ kọ́ bá wá yàtọ̀ sí bí ṣe ń bá wá bọ̀ wá tẹ́lẹ̀. ẹ dákun ẹjẹ àmọ́tàǹtì à ń rọ oníkálukú wa ẹjẹ àmọ́tàǹtì àdúrà sí sí ìjọsìn ni kò ní ìdíkẹ́ máa fà ní yádàjì kan pé wọ́n máa ta àlàfé ìfò àbíkọ́jẹ́ one twenty nine one twenty nine báwo one twenty nine bí báwo òfin tọ́jọ́ wọ́n ti pè lẹ́ẹ̀kan ọ̀rọ̀ bá pèlè ẹ̀mẹ́ta ó ti tó ọ̀pá dandan bá jẹ́ pé pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ rárá o mo ò so wa mà ọlọ́run sì so mọ́ kàkà kó tó di pé wọ́n gbàdúrà wa ọkàn wa kọ́ papọ̀ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹlòmíì ìwọlé sàǹfààní kí ló dé ó ní orúkọ ọlọ́run náà ni èyí náà lọ́sàn-án ni a máa korúkọ àdìjẹ́ ní ma yálà kí ìfòtùmọ̀ fà kí ó tó di pé ilẹ̀ mọ́kí tó kásùbà one thousand one hundred eleven táwọn gbogbo èèyàn fi àjẹrẹ̀ tọ́lá wọn bá ilé kí ọlá lè tó bẹ́ẹ̀ aláàánú lọ́lọ́ o pè yẹn o pè oníwọ̀n pè aláàánú ọwá pè kékékékékéké bá sálàánú wa sòrò ó sòrò sàánú fún yẹn sàánú wa bẹ́ẹ̀ ni kó pè kékékékéké ibi pè bá tó bá bá aláàánú aláàánú aláàánú aláàánú aláàánú aláàánú. wọ́n ní aláàánú yẹn aláàánú yẹn wáyé kíkúlà kíkúlà kíkúlà kíkúlà kíkúlà kíkúlà kíkúlà kíkúlà ní ọba yáyọ bàdó le tíw tíw tíw tíw tíw lẹ́ẹ̀ máa gbọ́ àbí yálà sí yálà yálà yálà sí yálà sí yálà sí. ìjọ ajá kò torí ọlọ́run àrò wa ọlọ́ọ̀hì kájọ sórí lé ní kájọ sórí lé ní kí ni wọ́n lé nínú ayé yìí tó ń wo báwọn tí wọ́n dún tẹ̀sí ọlọ́run tí wọ́n ti sún náà wò ní dáadáa àti tọ́ba jórí gbúlógbò ìyẹn lálùsùn náà wà tiẹ̀ o àṣẹdànù àlùsùn náà wà. ṣé ń tá a yìí? ṣe ń tá wọ̀ ṣe ń tá gbé ṣe mọ́tò tá gùn. tó náà wà ní mábúlá wà ẹ̀ ní wa báyìí tó ní kàmí ìrògbà wa tí òde bá wa ma bó ti lè ká dúró níbi òfin ẹ̀sìn ọlọ́run bàbá yìí. ẹlòmíì forúkọ náà bá ṣe débi tó wù ú tó lọ́nà ọ̀dá òun lọ òun bá yára sáà kùtì ẹ̀wò ah tí nǹkan mi bá ń bẹ lẹ́yìn fífa rẹ̀ gan ni ó yẹ kó ti gbó tó ń fàdé. ìdẹ́kun àárọ̀ wa ìforúkọ ọlọ́run ọba ṣeré ni ìyẹn tó ọba ń fẹ́ bó ṣe wí bó ṣe forúkọ ọlọ́run yẹn kó sọ̀tọ̀ ọ̀fẹ́ ìyẹn ló túmọ̀ kó ń pè ọlọ́run. a sì fún alápẹ̀rẹ̀ wípé béèyàn méjì bá wá síwájú mi ní ìsìn ọwọ́ àpérúkọ mi sápáná pé mo mo ní di five hundred naira kótó wá nílẹ̀ nìkan ti sọ pé mọ́tàdọ̀ mọ́tàdọ̀ mọ́tàdọ̀ mọ́tàdọ̀ mọ́tàdọ̀ mọ́tàdọ̀ mọ́tàdọ̀ mọ́tàdọ̀ mọ́tàdọ̀ mọ́tàdọ̀ mọ́tàdọ̀ mọ́tàdọ̀ mọ́tàdọ̀ mọ́tàdọ̀ mọ́tàdọ̀ mọ́tàdọ̀ ilé ìsìn ní mọ́tàdọ̀ mo ní di five hundred naira ẹ dákúta ní ìdàlú ẹni tó béèrè owó ni mo wá fún ẹni tó béèrè olówó ó tún wá láàánú ẹni onígbé à wọ́n ẹni kan máa ń pé òkú lọ́ọ́ máa ń ṣeré mọ́ àbí kí ni ń ṣe yẹn ń ṣeré ni baa bá ń korúkọ lọ́wọ́ á máa sọ afẹ́ sí i. ọ̀sọ̀ntọ́ ọ̀fẹ́ ó ti rẹ o ó mẹ́rọ ń rẹ àtikọ̀ sọ. ẹ̀ ṣe bọ́lá ń mi ẹ̀ kọ́ máa wò míràn ẹ̀ yóò sì ọ̀ràn. yóò ọ̀ràn ẹni tó sì tọrọ lẹ́yìn rẹ yóò sì lọ́wọ́. ẹ àbùkátà ká forúkọ ọlọ́run sílé ọlọ́run sùnmù kàkà kó tó fi ọ̀dà wa lóhùn gbígbà pọ̀ ọkàn wa sọ́dọ̀ ọlọ́run gbígbà pọ̀ ló lè sí bóun ni ó ṣe fún wa wọn tá a sì ní àwọn mọ́jẹ̀mú tí bí kájú ọgbà dára ọmọdé bí à ń jẹ ìbá à ń gbọ́dọ̀ tí ọ̀dà jẹ haramu lèyàn jẹ lèyàn mu lèyàn wọ̀ bí ọmọ bẹ̀rẹ̀ nítorí kẹ́kùn ẹ̀dí òfin já bí ọtí má kẹsẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn bí ọtí má jẹni tí ń kájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí n sọra fún tí òbí jẹ kájọ ọba kí n jẹ kí ibùjẹ rẹ ọdá kí kò mú rẹ ọdá ó jẹ ti sin lọ́hùn ó sì wá kan nínú àwọn orúkọ ọlọ́run kò fi bẹ lọ́hùn ó jẹ pé gbàtí ọba bẹ̀rẹ̀ àdúrà rẹ ó sà alhamdulillah ó sà sàlátù ìyọ̀nàwó ẹ̀ sọ́dọ̀ ọlọ́run kó yẹ pẹ̀lẹ́ ara rẹ fọlọ́run kó gbà pé aláìní ni ọ sọ́dọ̀ ọlọ́run náà ọba ìlẹ̀kùn ọlọ́gbàdúrà rẹ torí ọba tí wọ́n ti ju ni pé kì í fẹ́kẹ́ wọ́tẹ́wọ́ sí fọwọ́ wọn ẹ̀kọ́ wá da ọ yẹn padà ló fi bò ẹlòmíì lè sọ pé àìmọye ìgbà ló ti dá padà ó ló fi bò tọ́wá yẹ pé ìròyìn dáadáa tá a fi ròyìn bí ó ṣe ṣàdúrà yìí yẹn ni bójú ẹ̀sìn gbogbo tí ọ̀dà tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tí ìjẹ́ká du ọba tó sì dùn ní máa ń tí ìjẹ́ká du ọba kápé bẹ́ẹ̀ lọ́ba ti di ọlọ́run ọba tí ọ̀dà wa tó mú kan àdúrà rẹ̀ gbà wọ́n mọ́ ni. ọ̀nà kọjá tó ń fẹ́ yẹn lọ́lọ́run ò tí ì sí fún ọ̀gàgà tó ṣùgbọ́n ṣe ti fẹ́ bá burú tó wọlé tọ̀ sí ìgbà yẹn bá dé ọlọ́run ti fàdúrà rẹ̀ ti dànù tàbí kọ́ náà ṣe lè ti padà dà fún ọ láti kéya wọn. rẹ̀ ọ̀wá gbà níbi ọ̀nà lọ́gbẹ́ lálàáfíà fàdúrà rẹ̀ ọ̀gbà níbi lórí lọ láyé fàdúrà rẹ̀ ọ̀gbà ni ebi náà ọ̀tá tọrọ jẹ fàdúrà rẹ̀ ọ̀gbà ni wọ́n bá tọrọ tí wọ́n bá fọ́n bọ́. àdúrà rẹ̀ ọ̀wá kálukú pẹ̀lú tiẹ̀ ní ẹ̀dá pẹ̀lú ẹ̀dá máa pe ọlọ́run ọba tí ọlá rẹ̀ kàtó lọ ọlọ́run á máa fi mí léyìn ọba sí. ọlọ́run ti yá ayyuhan nas antumul fuqara'u ila Allah ẹni tí ò ní lẹ́jẹ́ sọ́dọ̀ ọlọ́run ẹ máa wá bùkátà ní sọ́dọ̀ ọlọ́run kì ṣe pé ilẹ̀ lọ́dọ̀ tí kì ṣe ilẹ̀ sọ̀rìṣì kì í ṣe ilẹ̀ rọ́sọ̀rì kì í ṣe ilẹ̀ màláíkà antumul fuqara ila Allah kọrọ jẹ́ ẹni tí wọ́n máa wá bùkátà sọ́dọ̀ ọlọ́run wallahu huwal ghaniyyul hamid ọlọ́run òun lọ́ba tó jẹ́ ọba tó rọrọ̀ ọba tó rọrọ̀ lọ́lọ́run ọba eléyìí ni ọlọ́run ọba o. iṣẹ́ ọwọ́ wa tá a tún ṣe nìyẹn à ń ṣe àdúrà àgbọ̀dọ̀ wa gbéwò ẹnìkan lọ àdúrà yẹn tó ju Allah subhanahu wa ta'ala lọ iṣẹ́ wa tá ṣe ọlọ́run nìkan là máa fún ìyẹn tá a fi ojú rere ọlọ́run tá a fi wá sùn mọ́ ètò gbòfin mu ọlọ́run nìkan tàbí pé ìjọba yẹn ń da aṣọ bọ̀ ọ́ ni wà á ta aṣọ funfun kan jọ tàbí pé gbòǹjẹ wá sọ́dọ̀ rẹ̀ tàbí ìwọ bàbá yìí a mo ṣèlérí wọn jẹjẹ mo ṣèlérí wájú rẹ lónìí ìpè tó o bá lè ṣe kíní fún mi a ilé òòsàn yẹn ń bọ̀ ọkọ abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ sẹ́ni kankan tó gbọ́dọ̀ sí ilé ìpè tó bá ti kankan fún ọ. ọwọ́ àti báyìí ọlọ́run là ń dáadáa fún. bó fáwọn olùmọ̀ máa ń sọ fún wa pé kì í ti pé gbogbo nǹkan lọ́gbà lé rí lọ torí pọ́nà òye ti àwọn oníkù bẹ́ẹ̀ máa sọ pé tẹ́ bá dá májẹ̀mú fún yóò tó ṣe nǹkan fún bá tó ṣèlérí pé tọ́ bá wà ń gbà rẹ̀ tọ́ bá dá arìnrìnàjò mi padà ń kalẹ̀ a ti ń forí kalẹ̀ fún ọlọ́run tó bá já sísẹ́ abẹ tí ìyàwó ń bẹ tọmọ náà wà ìgbà rẹ̀ fún ọlọ́run etí gbàtọ́ ọba tó ṣèlérí fọlọ́ kọ́nà òun tó ṣe dáadáa fún ọ ṣùgbọ́n pé ìlérí wà nú ẹ̀sìn ọlọ́run àbí òsì ìbẹ̀ ẹ̀ lè ṣẹlẹ̀ sọ́dọ̀ ọlọ́run tó ọba ṣe dáadáa báyìí fún mi o ń ṣe dáadáa báyìí tó jẹ́ ìjọsìn bàtàbàtà báyìí ń ṣe padà fún ọlọ́run ọba tó rẹ̀ láti dúdú kẹfọ́ ẹwà àwọn èèyàn wọ́n sì lérí di ìsàgbó wọ́n sì lérí di ọ̀rọ̀ wọ́n sì lérí di egun wọ́n sì lérí di ọ̀pẹ̀lẹ̀ wọ́n sì lérí fún awo wọ́n sì lérí fún ẹ̀yìnsá ọmọ maria wọ́n sì lérí fún ṣéèkù kan wọ́n sì lérí fún wòlíì kan ẹ gbogbo ẹ̀ ó dùn igi òkúta ọ̀pẹ bẹ́ẹ̀ máa rí káàkiri ìhun méje òun wá o ẹ̀jẹ̀ tó ń jẹ́nu o. ẹ dákun ẹja sọ́ra o ìjà sọ̀rọ̀ àwọ̀ ẹ má ti lè fún fún ẹnì kankan Allah subhanahu wa ta'ala àwọn ẹni rí ọlọ́ni yóò fún ẹ̀mí náà bẹ̀rẹ̀ wọ́n mú ìlérí wọn tí wọ́n pè ìlérí wọn ṣe ìlérí wọn ṣe fọ́ lọ́hùn ni ètò fẹ́ dà kankan. ọ̀sẹ̀ táwọn fẹ́ gbélé ọlọ́wọ́ yìí ọ̀yà máa jẹ́jẹ̀ kan máa ṣe lórí pétò ọmọ apá ẹ̀jẹ̀ lóṣooṣù. a bàbá dìbò ń ṣe fẹ́ wọ́n máa pa ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan lóṣooṣù èèwọ̀ ni èèwọ̀ ni wọ́n jẹ́ wọ́n fi rú ọ lójú o wọ́n fi rú ẹlòmíì lójú pé tọ́ ọ̀sẹ̀ tá a gbé fún ọ yìí tọ́ ọmọ pé kò sí kankan o tọ́lọ̀ bá ní orúkọ olówó lọ́wọ́ ọyá jẹ́jẹ́ ẹ pé ọmọ mú kan wá ìrọ̀ ẹni wọ́n fẹ́ kọ́ máa ṣe nǹkan fún ọkà fi yẹn rú ọ lójú. agbọ́sibọ̀sí ọ̀sẹ̀ sọ́sẹ̀ ní sọ́ọ̀dù lówó tọ́sẹ̀ bá máa ń sọ̀yàn lówó yìí àwọn tí wọ́n fi ọ̀sẹ̀ àbúrò yẹn nínú ilé wa yìí wọ́n ti sọ lẹ́yìn pẹ̀tẹ́ẹ̀sì sí pẹ̀tẹ́pẹ̀tẹ́ mo rò wọ́n ti sọ di pẹ̀tẹ́ẹ̀sì o à torí ibi téèyàn bá roko dé tí wọ́n bàbá mùdù tọ́ bá sí kí kòkòrò ọmọ jáde mú ayé ẹ̀kọ́ ni èèyàn roko roko roko wá fi ṣe kí ni o fi bàbá mùdù parọ́ kó máa kí kòkòrò ọmọ ṣe kí ni o ọmọ jáde mú béèyàn bá ń wá olówó òun àwọn tí ń ti ọdẹ dúdú ò ní dé ta mọ́ wọn sì ní kọ́yàn níṣẹ́ yẹn wọn ní fi di ẹ̀ hàn yẹn mọ́ kódà mi bí wọn lọ tó ti ògùn pé mò èyí lágbájá mọ̀ nǹkan kọ́tà ló lójú kọ́ mọ̀ mọ́ bọ́ léde mọ́ èmi àti mọ̀lẹ́bí mi nìkan ní àmọ́ pàṣẹ fúnra wa adòlówó ìran olówó kanlẹ̀ ìlérí wa Allah subhanahu wa ta'ala máa ṣe. bákan náà wọn náhàr pípẹ́ràn àìkúràn fún kankan àìkúràn fún kankan yàtọ̀ sẹ́ran gan kúkúrú òní pa fún kankan tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala gbogbo tó bá ti dà lèèyàn pa fọlọ́ ẹnìkan ní ọ àfàtẹ́rí bẹ́ẹ̀ ń gbé pàgùn bẹ́ẹ̀ náà lẹ́lẹ́dẹ̀ẹ́ sí rí lọ́dọ̀ tàwọn náà ẹlẹ́dẹ̀ẹ́ yìí àwọn náà fi ń dúpẹ́ fọlọ́run ni àwọn ọlọ́run ìgbà nǹkan tọ́jú ẹ̀gbìn ọlọ́run ìgbà nǹkan ẹ̀gbìn pẹ̀lú àtọ́jẹ́ mùsùlùmí ìdí kòkòrò ọ̀dọ́ sọ́dẹ̀ tí lọ́jẹ̀jẹ̀ kújẹ́ ọlọ́jẹ̀bọ̀ ẹ́ ọlọ́sọ́ra rẹ̀ ó ní àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ o wọ́n ní ẹlẹ́dẹ̀ táwọn jẹ wọ́n táwọn bá ti jẹ́ arọ́ dé àwọn ni o wọ́n lẹ́nu tí bá ń jẹ ẹlẹ́dẹ̀ arọ́ sí kí ni o arọ́ máa ọ wa lọ wo àwọn China àwọn Chinese yẹn wa lọ wo bitibiti àwọn ẹlẹ́dẹ̀ tí wọ́n kó sínú mọ́tò ní tírélà tírélà tírélà tó jẹ́ àjà mẹ́ta àjàkẹ́ sálẹ̀ àjàkẹ́ láàrin àjàkẹ́ lókè wọ́n tó tírélà sí yẹn wọ́n sì lọ wọ́n sì gbẹ ikú tó tóbi wọ́n sì da àwọn ẹlẹ́dẹ̀ sórí ara wọn wọ́n sì bẹ́ẹ̀rì wọn bẹ́ẹ̀ wọ́n da àwọn kan síbò míì da iná lé wọn lórí wọ́n tún bẹ́ẹ̀rì wọn bẹ́ẹ̀ wọ́n ní ẹlẹ́dẹ̀ àwọn orí báyìí kì í ṣe ẹran tó dáa tó ẹ níbẹ̀ ló ní àwọn fóònù sí káàkiri. wà á ní pé a ah, kí yẹn bá jẹ ẹlẹ́dẹ̀ àwọn ọmọ àgbẹ̀ yẹn tọ́ bá rí ẹlẹ́dẹ̀ yóò dáa ju wọ́tọ̀ jẹun lọ. àwọn ẹlẹ́dẹ̀ tí wọ́n tí wọ́n lọ tí wọ́n lọ dá tí wọ́n lọ tí wọ́n bò mọ́lẹ̀ àwọn ẹlẹ́dẹ̀ nu yìí wọ́n dẹ́kọ̀ ọ̀dù kọ̀ǹdàbí ètò ti múra rà sínú nínú rà fọfọfọfọfọ ó ti já gbogbo nù rà rú ọwọ́ dúró fa wọ́n fọ́ fọ́ fọ́ fọ́ kọ́ mọ́mọ́ oúnjẹ kó jẹ wá ara rẹ ní ah, àárọ̀ máa dẹ̀yà àárọ̀ máa dẹ̀yà ara bẹ̀rẹ̀ sí ní ní ọ̀sán rẹ dànù ọlọ́run àlè pé nǹkan lẹ́bi kí wọ́n pè ní mímọ́. alùkọ̀bá inú àwọn kọ̀bá ìsù lọ wà nínú àwọn eré gbin òun náà ló wà. ẹ lọ sísàlẹ̀ odò ní òkè àrùn bẹ́ẹ̀ kẹ lọ wo tí wọ́n fojú wọn rí nìyí tọ́ba ti wá tó tòlù bá wọn pè bọ́n fún dànù ni kò sí tí wọ́n lè gbé báyìí wọ́n gbé ọmọ wọ́n gbé ọmọ ènìyàn tí wọ́n jẹ́ subhanallah bẹ́ẹ̀ yìí wọ́n bá pa ẹ̀ràn fọlọ̀ yóò jẹ́ ẹ̀ràn tó ṣe kí ni o ẹ̀ràn tó mọ́ àyẹ̀pà ẹ̀ràn ẹlẹ́gbẹ̀ẹ́ kí ni fi wá sọmọ sọ́dọ̀ ọ̀rọ̀ ètò ọ̀hún pàjá yìí o láì sí ajagun wa àgbẹ̀yìn kan jánu ajagun wa tọ̀ òru rẹ̀ ní ìsìn tẹ̀ pé tóun bá rán tọ́ pa á wọ́n pẹ́ máa nu látẹ́lẹ̀ náà ni wọ́n tó tó sẹ́nu làtà ibi tẹ́ máa ti wálé máa ti kí ni o ẹ máa tó padà sí. tó pípa pípa ẹran ìjọsìn ni ìjọsìn ni ọ̀dà àfẹ́ lọ tàn jẹ́nẹ́tọ̀ nìkan kẹ́ ẹ má wulẹ̀ dààmú wa. pípa ẹran ìjọsìn ni a gbọ́dọ̀ pa nǹkan kankan fún nǹkan míì lọ́yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. ẹ ni àwọn tó ṣe pé wọ́n wọ ẹni tó wọ náà látàrí ìsìn àtẹ̀tọ́ wọ àlìjẹ́nà látàrí ìsìn ẹni tí kọjá lọ jẹ́jẹ́ ọba láwọn èèyàn bíi tí wọ́n wà níbi bo wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ òòṣà bó bá ní ni tó fi súnmọ́ tó fi wá súnmọ́ sọ́dọ̀ òòṣà wọn ó lóun ò ní kankan àní ọwọ́ ẹran kan fi súnmọ́ kankan wọ́n ní kódà kọjá èsì mé èsì oníkódà kọjá èsì kọjá èsì òun ò lè fi wọ́n bá pa àníbi sọ́dọ̀ tó yẹ ọkọ̀ wà lẹ́jẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì wọn ni kí ni wọ́n fi wá sùnmọ́ sórí kejì ẹ bá sórí olóhùn òní kàkà tó lè fi wá sùnmọ́ wọn ni kódà kó dé sí ah, ọ̀dọ́ ayé dé sí ni ó ti lé ní ó ti tẹ pẹ́tẹ́ tó ọmọdé tó sá ọ. àbá àdìbà yìí ó sì tẹ̀ nínà kọ́nà ìyàwó yàgòrò ẹ̀dá kan pé pa nǹkan ọ̀tọ́ láti máa ṣe fún ẹnìkan kan tó ju Allah subhanahu gbogbo àwa tó ti gbé à ń bẹ nínú àwùjọ tó ti gbé máa ń kankan lọ́dọ̀ wa tó ká olówó lọ lọ. láti wá pè lórúkọ tí ìta rẹ̀ kí ànábọ̀ ní nípa fún olówó wálé àtúgbò lọ́wọ́ olówó. wọ́n máa sọ pé ọkọ̀ àgbo sẹ́yà àti lọ́bí aké ọkọ̀ àdìẹ o. alukurani ò béèrè ẹ̀jẹ̀ alukurani ò béèrè ẹ̀jẹ̀ wọn lọ́yọ̀ oníkálukú yín sì mà bẹ́ẹ̀ fi kò béèrè o. táìpé ní sẹ́ẹ̀sì tí nìyẹn sẹ́yìn fẹ́ máa fi alukurani ṣe kí ẹsẹ̀ pẹ́ẹ́ fẹ́ fún wa wá ìwòsàn ọkàn àti ìwà àsomásọ́dọ̀ ọlọ́run oore ayé ìlàsán òun lè bá fi ń wá tọ́ àjẹpẹtọ àǹtọwọ ṣàánùkọ torípa ní sọlọ ti sọ fáwa ibi ẹ máa ka lùkùrọ àná ẹsẹ máa ti wojú rẹ lọ síwájú káwọn ọjọ́ kó tó dé àwọn yẹn kó tó dé sẹgbẹ tó bá kà máa ayé ni wọn fi máa wá. tíláńdá ti ń bẹnu káka lùkùrọ àná dáadáa pẹ̀lú ara mi kan soso téèyàn gbàládá mẹ́wàá ló gbé lọ sọ́dọ̀ ẹnìkan. nǹkan téèyàn o ẹja kòtò ìtọ́lẹ̀ ẹja máa ń o ayé yìí ayé yìí ẹ̀ ọlọ́run ò ní gbé ọ̀run fún yàtọ̀ tọ́lọ̀ bàbá fẹ́. ẹlẹ́kùn ẹja ti pẹ̀lẹ́ ẹja ti pẹ̀lẹ́ alùpùpù àti ìpín tá a máa gbé káàkiri olówó ìpín tá a máa sàkáàkiri bí wọn fẹ́ sakura nìkan ni àsọdánù ni àwọn kan tẹ̀ tó wá ní terminology ní ti wọn làwọn ní play kan níbẹ̀ àwọn ní play wọn ní play kan lókè bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn pẹ̀tọ́ ayé náà lọ ń wá ọ wà sọ pé ayé ni o ẹ̀dá kò tẹ́ ẹ bá táwọn bá ka kùránì fún yín tán àti ẹ̀jẹ̀wò ìdí pa wá wọn bá wa lọ dáka fún ọ ọba àjẹpẹ́ni tí tọ́tẹ́ lọ́sọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ tó jẹ́ fún yín ẹ̀yìn àti sísìn yín ni ṣùgbọ́n kì í sẹ́sìn o kì í sẹ́sìn o lóṣooṣù ọ̀rọ̀ kì í sẹ́sìn o ẹ má jà lọ mẹ́sìn o káwọn máa sọ pé ọba ti ka Kùránì tá a ka Kùránì kankan ọ̀pá àgbò. ẹ máa béèrè lọ́wọ́ ọrú ẹni tó bá sọ gbólóhùn yẹn tó bá jẹ́ ẹlẹ̀ sí dáadáa tó sì ṣe lọ́ọ́ pé ẹ̀yẹ́ ká Kùránì láyé yìí tó bá láwọn ń kà ẹ jákòó ló didi oṣù Kùránì mélòó lẹ́ẹ̀ máa ń kà tó bá lóun fẹ́ ọkà bẹ́ẹ̀ ń pàgò tẹ́ bá ti parí ẹ̀. tẹ̀rí oṣù náà gbọ́ngàn o wọ́n yóò súnà òye ti máa ń wà fún bí èmi o ọ̀sẹ̀

mẹ́jà parọ́ tara wa kó dáadáa ata ẹ̀yẹ ilé kò ní pa tó bá parí orí jàrú wà mọ̀ ẹ̀tọ́ tàǹkàrà tó ti tìlá wà rẹ̀. ìwà lórí tá a dọ́dọ̀ ẹ̀lómi ta ní yàtí wọn gba àkókò àti ẹ̀ bí tá a dọ́dọ̀ ẹ̀lómi ta lẹ́nu kúrò ní ọgbẹ́ ẹ̀ dákun ẹ̀já sọ́ra ọ̀ ẹ̀já sọ́ra táàbà pa nǹkan àpẹẹrẹ fún ọlọ́run láti ọ̀la rẹ̀ gbẹ̀gbẹ̀ lọ́dọ̀ àwọn

ọba pẹ̀lú ṣùgbọ́n lè dá yọ lọ́ọ̀ mo dúpẹ́ o ẹ bá ń ha fáwọn owó tó ń bẹ láwùjọ àtàwọn ọmọ òrukàn àtàwọn aláìní tó ń bẹ láwùjọ tí wọ́n ti jẹ́ láti kò sí kankan tó ọ̀la kọ́ ọ̀la kankan ò kankan ó pẹ́rán káwọn èèyàn kú fáwọn èèyàn. yẹn àmọ́sálásí kẹ́dọ̀ wọn tuntun tutù. àwọn ìrìnàjò ti dáadáa báwọn òfin ẹ̀sìn ọlọ́run fún wa. ìgbọ́n torí pa parí kùránì á wà pẹ̀rẹ̀ ẹ̀dàpẹ̀jà sọ̀ra. ọlọ́run nìkan òun pẹ̀rẹ̀ fún. bákan náà àròjà ìran kan ọlọ́run la máa kan o ọlọ́run nìkan lè kan. tẹ̀lé tí ẹ bá lọ́ọ́ òfò ni o gbogbo fífi tó ti pé yìí rẹ̀ ka ìdá fún sọ́jẹ́ pọ́lọ́ lè yan nírankan rẹ̀ sọ́dọ̀ rẹ̀ mọ́jà ní sọ́dọ̀ ẹ̀dá kankan ìjọsìn ni. bákan náà wọlé kọ́ o bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù ọkàn ìbẹ̀rù wa ẹ̀dá kan ẹja fífọ́ lọ kó má jẹ́ pé ẹja kan láti kíni o láàmú àbẹ̀wò wọn ló ní oògùn sàpàlà ògùn ni àwọn káàbọ̀ ọ̀káàbọ̀ ayatollah kò sí o pẹ̀lú òkú ọlọ́run yóò finisi gbogbo lánàá ti bẹ lára rẹ̀ yóò finisi gbogbo ẹni. bàbá kan fẹ́ nù lùwà ìgbọ́n sọ ọmọ fẹ́ lè gbé yà ní pa ọ́ ń pa ọ́ ìmọ̀ palábàjá mo fi hàn mo lọ sí mi ti ní àwọn àwọn kìnnìkan láago kan olú àwọn yẹn àwọn yẹn àwọn báyìí làwọn ti mítì yẹn mo tún lọ mítì nǹkan báyìí pàtó tó kó bẹ́ẹ̀ lágbo báyìí lóru ìyàwó báyìí làwọn ti mítì yẹn òun tó lọ sí báyìí nípa àwọn aṣọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ó ti bí ẹ̀ gbàtà sọ̀rọ̀ débi kan àfa bẹ́ẹ̀ ni tẹ́ tẹ́ bá lọ àfa tẹ́ bá ní àmọ́ tẹ́ bá lọ kéèyàn máa tẹ̀lé tẹ́ bá tó kéèyàn dúró ní o. àwọn ẹ̀tọ́ bá ti gbọ́ kó débi kan láàrin ó ti gbọ́ ó ti mì lẹ́yìn bí ẹ́ ó dé ẹni sọ̀rọ̀ pẹ̀lú ti palmọ́ fẹ́ sọ̀rọ̀ wọn tí ì kọjá lọ ó ti gbọ́ bá lọ tán ó hàn án lọ. wọn náà wọn gbọ́ pé ní ẹni ìjọba bá ń gbọ́n ẹsẹ̀ ń gbà pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ báyìí onígbó ní pa ọ́ fún àgbègbè bàbá lọ lóògùn ọmọ sùn àgbogbo ọ̀gbẹ́ èdè pé à mọ̀ bí ó ṣe rí o ẹ̀dàpọ̀ ẹ̀dàpọ̀ àbẹ́ ó wá nílé ní ìtàbínú ni ọ̀dà oṣù tá a kọ méjì àtàyà ló ti lé ilé tó fi ń sun ilé tó fi tẹ̀tẹ̀ máa dá àgbo kan òru náà ìgbà tó wò ní ní ìdílé ìdìbò sì máa bá agogo òru ti pẹ́ jù à lójú ọmọ tó le yóò ní kó o tó pa ní èsì mama kì mọ̀ ọ́ màmá kì ó rì ọ́ èwú àtọ́ bá ń bẹ láyé tó ń bẹ lálàáfíà ló ń kọ́ fẹ́ sí nǹkan ẹnu rẹ oníṣẹ́ yìí kankan bẹ̀ mọ́ wọn méjì rẹ ń fi bá gbé dànù wọn á lọ sí tó ọba fẹ́ sí ìṣèfẹ́jọ ni wọ́n bá òògùn rò ẹ dẹ́kun àrò wa ìpayà wọn náà lè jà nìkú yàtọ̀ sí ìta sọ fún wa pé ìpayà àdá máa ń pé tẹ́nìkan bá sásí bọ̀rọ̀ tó jáde tó kígbe máyà lójijì èèyàn gbọ̀n àdámọ́ ni kété kó ti bẹ̀rù ẹ̀dá ju ọlọ́run ọba lọ gbàgbọ́ bẹ̀rù ẹ̀dá ní bẹ̀rù ọ̀tọ̀ bẹ̀rù ọlọ́run rárá tàbí èèyàn rédíò tẹ̀gbé yọ sákìlì ọ̀gbọ̀dọ̀ sọ pé ah, ọ̀rá àbá tàbọ̀gbọ̀ jákò jákò jákò àbá mi rè yìí tó ọlọ́run tó wọn bẹ kó lọ fún sábísà tí mo rí kó tì fún tẹ sójà rẹ ìjẹ́jẹ́ ni mo jókòó lé mi ju ìpayà ọkàn ìpayà wa ọlọ́ọ̀lì kan láàmà fún. bákan náà wàtẹ́wọ́kùn ìgbáralé sẹ́ni tí yẹn gbáralé tó jọ Allah subhanahu wa ta'ala lọ. ẹ̀rí Fatima Jafari ọlọ́run ti rán ní gbáralé òun ti rán ní fẹ̀yìn kò dé òyìnbá ṣé òyìnbá ni bàbá bàbá bàbá àwọn táwọn gbáralé táwọn fẹ̀yìn. subhanallah òkú wa òkú tí ọmọ bíbí jẹjọ rẹ lọ sáré balẹ̀. ẹ dákun ìgbáralé àgbọ̀dọ̀ gbára lé ẹni kankan yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. wọ́rọ́gbà ìsojú kòkòrò sí nǹkan ọ̀dọ́ náà láwọn sojú kòkòrò sí. ọ̀dọ́ náà lè sojú kòkòrò wá gbọ́dọ̀ wá. bàbá sojú kòkòrò sọ́dọ̀ ẹni ẹlẹ́ni ọ̀sán rẹ̀ àjùmọ̀bí kọ́ ilẹ̀ ní òde ẹni ọ̀kan tàánú tààlẹ́ ní tìǹbì ó lé ẹni tí tíṣàgó àbí òkú

ẹni ẹ̀yin náà lẹ sọ gbólóhùn yẹn bẹ́ẹ̀ pé àjùmọ̀bí ẹni ọlọ́run bá rántí ni ìdè nílò rẹ̀ ẹ́ kódà tún ní àsòro ṣe bíi tí àbísàgbò àbórò àbọ́pẹ̀ olórí méjì bíi títa ní ọlọ́wọ́ sí dàpọ̀ ẹja sojú kòkòrò sí àlìjẹ́nà ọlọ́run ká sojú kòkòrò sáforíjì ọlọ́run bákan náà wọ̀rọ̀ àbá kí bẹ̀rù ọmọ mú wa níbi àwọn ẹ̀ṣẹ̀ wa tá ń tẹ̀ sọ́dọ̀ ọlọ́run kí bẹ̀rù ìyanu ọlọ́run sì máa wọnú ọ̀gá wa wọ́n ìná àbá àti ìmọ̀sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà níbi gbogbo ìsísí wa bí ẹ bá ti lọ tọ́kọ̀ ọ̀sẹ́rí ọ̀rọ̀ yẹn padà sọ́dọ̀ ọlọ́run ó tẹ̀lé lọ etí ọ̀bọ sí ó tẹ̀lé sọ́dọ̀ lọ. ibi ìbàlẹ̀ ọ̀yá bẹ́ẹ̀ náà ni a kò sí àkọ́jọ́ òtí lọ. Tá? Ọ̀ táìmù yẹn fẹ́ lọ. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم wọ́n ní ẹni tí ń ta tẹ́tẹ́ tó kún ní lẹ́bùn kíláàsì kápẹ ẹkú rẹ tó ti bá yìí sí nítorí sẹṣẹ bọọlù òde ẹjẹ akọ ẹkú rẹ lé lọ́wọ́ torí pé nígbà tí ẹnu bá jẹ kí lójú òde lójú òde wọ́n ní tẹ́tẹ́ títa ọdá ó sì gbé mọ́tò tó níbi tẹ́tẹ́ fún wọn wọ́n ní tẹ́tẹ́ kọjá kò wúlò kó sún wọn owó tó fi gbàgbé tẹ́tẹ́ ó sì kúlẹ̀ ọlọ́wọ́ òsì gba òsì jẹ́ tẹ́nu rẹ̀ ó tún yọ lọ́la kọ́ sọ pé tẹ́tẹ́ ọ̀dà ẹnu rẹ̀ ò ní yọ kó ní gba owó tẹ́tẹ́ ní ọwọ́ rẹ̀ alára kó tún kọ́ ma ọmọ ìyá mi bílé tó fi gbà á ọjọ́ tí mò ń bọ́ sọ̀rọ̀ tẹ́tẹ́ ọ̀dà ni tí n bá gba náírà kan lọ́ọ̀rẹ́ tuntun náà kọ́ da ni bí ọba da ìwọ́n وأهلا وسهلا ومرحبا أما تتي وجاء قول أول كتابة الله تعالى أعلم نعم نمبر 2 wọ́n bá gbé kọ́kọ́ bù wá tàbí wọ́n gbé mọ́sà wá tàbí wọ́n gbé àmàlà wá wọ́n wá ní kíni ọdún tí wọ́n ti gbé wá wọ́n ní wọ́n jáde òkú ni wọ́n ní tí wọ́n á gbé wá mọ́sálásí torí pé gbogbo sàárà síbo ni torí ẹ̀rẹ́ èérí èérí ìwẹ̀ èérí ni wọ́n á ní gbé sára rẹ̀ sí èdè kó fẹ́ wọ́n gbé sára rẹ̀ sáyọ mọ́sálásí báyìí mọ́sálásí sára sára o àwọn aláìní aláìní àwọn gbé kan òkú ni kódà òkú òkú gbé fún wa ó òkú àti òkú ìtumọ̀ rẹ̀ kí ni ìtumọ̀ àkókò ogójì ọjọ́ tó gbé wa. ní ogójì ọjọ́ nìkan ṣe inú gbèsè ayé rẹ̀ tó jẹ́ pé tọ̀ tí ọ̀bá gbé nǹkan kankan wá ó láti rí bá kú ó ṣẹ̀ṣẹ̀ lọ́ọ̀lẹ̀ ní tẹ́lẹ̀ wọn a máa pàdé ní ogójì ọjọ́ oṣù kan ilẹ̀ Yorùbá yìí náà yàtọ̀ títà fílàní ipò orí làwọn kà sí òsì kankan níta fẹ́ sọ nípa rẹ̀ wọ́n jà gbàgbọ́ àwọn kan wọ̀nyẹn. pípa àwọn ọmọ tiwa ní ìsìn táwọn àbútá àgbẹ̀pọ̀ fọ́ọ̀kùn oṣù kan ogójì ọjọ́ lọ kí ló wá ṣẹlẹ̀ sí wọn lágbo ní àga gbogbo tá a bá mọ̀ pé ọ̀tá ẹ dákun ẹja kọ̀ fáwọn yẹn ká gbọ́dọ̀ tó dáa kọ̀ fún wọn ẹ máa sọ fún ọ ní pé lẹ́yìn ọ̀pọ̀ òfin ẹ̀sìn ọlọ́run ẹ̀yọ òsì ní tẹ́sí ní kò dára láti ṣùgbọ́n gbogbo ọ̀tọ́ sì ń bẹ mọ́sáàsì kẹ́ni tó bá ń darí mọ́sáàsì kọ́ jẹ́ àpá àtọ́bá gbádùn sọ̀rọ̀ ebe tó yẹ ká tó ṣe dáadáa sí ni ṣéjọ́ tí ó wọlé oko tẹ ẹgbẹ́ mọ́ta ni. bó ṣe wọlé náà ni ó ṣe jáde ń wọ ìdájọ́ rẹ̀ ọparí ọparí náà ni ó dà ń gbà mí ìmúra rẹ̀ lẹ́sùn àpò ti parí oko. ó sọ̀sọ̀ ló fi hàn ah, sí lágbájá ti àwọn ah, parí lẹ́wọ̀ ó súnmọ́ bá yóò ní náà ní parí nù ẹ̀ ti bí ó ti rí lójú ayé àti ìṣọ́lá a sọ fún gbogbo àwọn kẹta àti kẹta mọ́ra wa lọ́wọ́ lónìí táwa bẹ́ẹ̀ yóò tẹ̀lé lójú ayé àti ìṣọ́lá mi ṣe máa ẹnìkan kó wọ́n ti fìdá wẹ̀ ṣé èyí ò kúrú ju ayé àtẹ́bí sọ́lá àdìsọ́lá ṣé wọ́n jókòó gbogbo náà dára sẹ́yìn. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn a máa gbé ọkọ̀ ṣe kínní kan àwọn afẹ́ máa dín mọ́sà afẹ́ dín pọ̀ gọ́ọ̀fù pé wọ́n jáde òpó. gbogbo owó náà ní ìsìn kọ́ mọ̀jẹ̀ pé òun ló ṣe fún rẹ̀ kọ́jẹ́ pé nìkan náà ló ṣe owó nǹkan ọ̀bá sì fi dá lóko owó. wọ́n bá ṣe gbogbo yẹn tán wọ́n bá fi òpó lẹ̀ wọ́n ti lọ́ọ́ kàkà tó dúró yìí pé okó tí ó jáde ẹ̀jẹ̀ adáwùjọ báyìí kábẹ́ẹ̀lì kí ni ọmọ àpẹẹrẹ yìí fún ọkọ rẹ̀ báyìí tó ti jáde okó àlèkí amadi ìfẹ̀gbẹ́ kúló ní kámadi ìfẹ̀gbẹ́ kú kakọ tí wọ́n ti pẹja tó sun ọdún ká máa fúnlẹ̀ jáde lọ. ìbò náà ti ẹ̀kọ́ sẹ́kà tẹ́lẹ̀ ìbò ti wúdọ̀ mẹ́já wá àwọn irinṣẹ́ kàkí ọ̀rọ̀ lọ́rùn tó kì í máa bá tẹ̀yìn síbi tó yá di mọ́tà àwọn mọ́tà òkò kan a máa mo gbé lọ mọ́sálásí mi ọlọ́gbọ̀n mo gbé lọ mọ́sálásí mi wọ́n túmọ̀ pé sẹ́ńtà gbogbo tààrà mọ́sálásí mi èyí tí a ti jẹ jù wọ́n pẹ́ ìmọ̀sùlùmí tẹ̀ kí lọ mọ́sálásí ìyá ti jà wá ìyọ̀ jà wá o ìyọ̀ jẹ wá ara la pẹ̀pẹ̀ bí abatẹ̀ wá jẹ́ ìyẹ̀pọ̀ pọ́ọ̀kù àmàlà tó ń gbé wa àmàlà tó ti pé tá a bá ti gbúlókèlè kọ̀ọ̀kẹ́ òkèlè méjì méjì ọ̀sán.

ẹ̀dọ́gbẹ̀ òbí wú ọ̀pá sílé o òkú rẹ̀ wá mú lọ́wọ́ àbí kí ni ìtumọ̀ rẹ̀ àwọn àgbà burúkú mi ìtún bẹ tó ń ṣe lábẹ́ rẹ̀ lọ́nà ọ̀wẹ̀ níbi kan wọ́n mọ̀ bẹ́ẹ̀ dájú kó mú kíní kan dájú sí kíní kan bá yọ sí kó fún ní o aṣọ tó fi sọ fún o bá kàní ó ṣe sí o gbogbo àwọn kan tó ti pé má àìsí lọ́wọ́ òbí àdùsọ̀ fọ́ ọlọ́wọ́ sọ àwíjàre kàkà rẹ̀ kí ó dàgbẹ́jà gbogbo àwọn àṣẹ sí wọn ọ̀pọ̀ láwùjọ wa o ìdàgbẹ́jà yẹra wọn ó tún wá máa dájọ́ sí i ó ọ̀tún lanijọ́ sí ẹ̀gbọ́n rẹ̀ ọjà oko ẹ̀jẹ̀ apàdé bẹ́ẹ̀ kẹ́kẹ́ oko ni o àti sọ fún àwọn afáàtì wọn sọ fúlàní kalẹ̀ bẹ́ẹ̀ o àwọn afọ àwọn afọ dánwó owó ẹni tó ti fún ọ yẹ fún ọ ti dáadáa sí i àwọn àwọn gbogbo ilé yìí à ń rọ̀ wá ẹni tí ọba afáàtì ọba ní tètè kọ́ lọ dáko èyí yàn sáfọ́ tá a fọ́ àtọ́wọ́ àtọ́ lọ sí òkè lẹ́yìn ọ̀gbọ́ni à ó ní ẹ̀rí mi ẹ wo bí ẹ wo bí tí mo wà ọjọ́ bíi fúláwà kìí o ó ní inú igbó ni mo wà ló ṣe gére ibẹ̀ mo fẹ̀ gẹ́sí mo wá hù gẹ́ni ó ní fi ṣe ẹ̀lùbọ́ ní ti tòbi ṣe láàfù ayé fi ṣe fùfú ó ní gbogbo àfa tó a sọ pé o ti tẹ àfa àti tẹ ni o èyí ó ti tẹ pẹ̀lú ògbó ọlọ́ọ̀ni yóò fi darí òsì wọn sọ káàkiri pé ẹlòmíì owó fi ṣẹbi ńlá mọ́sálásí ní ọmọ ìjà ẹlòmíì yọ ọmọ lé alówó oyún káàkiri ni ọmọ béèrè déètì tí ó bímọ tí ẹni kó lọkọ ìyàwó ìyá àmà jà owó alùbáríkà owó kọ́mọ́gọ̀ owó kọ́mọ́gọ̀ owó ọpẹ́ owó ọyá gbogbo ẹ̀ ni wọ́n máa gbà. ó ní ẹ lọ sí ọba àjọkadà lóògùn kọ́ lọ́gùn ọ̀kadà ó ọba àjọkadà ni bọ́ọ̀bà sì dàgbọ́ ọ̀dàpọ̀ ó ní ọ̀rọ̀ àbátẹ̀lẹ̀ ọba àjàsílẹ̀ òlẹ̀ ọmọ wa máa lérí ògùn ògùn tó ọba fẹ́ lérí ó ní pàṣẹ fáwọn ẹ̀gẹ́ kí wọ́n máa ta ni o ọ̀dàbọ̀ o abẹ́rẹ́ ní báyìí ó ní pàṣẹ ògùn rẹ tọ́ba máa lérí pàṣẹ fún àwọn ẹ̀kẹ́ <laughs> ògùn rẹ bẹ́ẹ̀kẹ́ sọ̀rọ̀ kẹ́kẹ́ ọmọ ata ọ̀dàbọ̀ o subhanallah nígbà lórí fóònù ẹjẹ́ kan ẹjẹ́ ká láàánú àwọn èèyàn lójú ẹjẹ́ láàánú àwọn èèyàn lójú olùmọ́ máa ń ṣiṣẹ́ ni ọlọ́run ṣàánú wa púpọ̀ kí là ń kí bọ̀lẹ̀ wọ ẹ̀wọ̀ tí ń jáde ńlẹ̀ àti bọ̀lẹ̀ ó amébù báyìí ẹ̀ ó ti sún lá nígbà tí sún tún dé atúnrẹ́ ìsú yẹn ọlọ́run tún ní ọ̀rọ̀ gùn síbẹ̀ tààtúrẹ́ èkó títóbi ọlọ́run ọba tó tẹ̀lé ìfún wa lọ́run má jà àwọn mọ́ a jáde gbogbo là ti nígbà tó wọlé tó sọ fẹ́ni kankan ó ló wọn sọ fẹ́ni kankan nígbà tó jáde nǹkan kò sí kankan náà wọn kàn lè mọdé ti pé ó ti oṣù báyìí ti oṣù oṣù náà ti dé ta oṣù òkè ni kì í ṣoṣù kàlẹ́ndà àtẹ́ńdẹ lọ́wọ́ kálukú wa. òwe dàpọ̀ ẹja furasa gbogbo yẹn tọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní báwo ni a ti ń jókòó ní sọlá tó sókè nílákẹ́ ẹlẹ́ẹ̀kejì sọlá tó sókè bá a ti máa ń jókòó nílákẹ́ àbíjì méjì náà tá a jókòó tá a jókòó sí ibi àti ibi kọjá pín ẹsẹ̀ lẹ́ẹ̀tì wa yẹn káàtì náà ẹsẹ̀ wa ètè tá a fi dìde lẹ̀ mọ̀lòkó dé wa látà méjì méjì alẹ́ sọ̀rọ̀ tó bá dé bí ìdè ìjókòó nù látà méjì sọ̀rọ̀ tó sọ̀ sí ọlọ́kùnrin àyà àyà wà àyà dá onílábẹ́ rẹ̀ má bínú lábẹ́ ni. bọ́yá àtúbàdé ẹ̀kú sọ tó bá fẹ́ sọ ni ọmọ yẹn wá jẹ́ jọ́kẹ̀tẹ̀ ni ọmọ yẹn ń jẹba wọ́n á pàápàá ní. jọ́kẹ̀tà báwo lọ́mọ ti fẹ́ jẹ́ jọ́kẹ̀tà. jọ́kẹ̀tà ni ọmọ fẹ́ kó mu nítorí wọ́n fẹ́ ti yẹn fi wọ́n mú ọmọ yẹn jẹ́ papọ̀. èyí wá ní ìkú ti díẹ̀ bá ti ẹ̀ sọ̀rọ̀ ní bá lọ. kó mọ ti ní ọ̀gá àwọn ti ẹ̀rọ pàpọ̀lọ̀ ní òmìnira ní àwọn ọmọ wa pàlú ẹ má jẹ àtàrà wọ ẹrí ní ìsìn yìí tí ọ̀pọ̀ fi ẹ̀sìn ọlọ́run àti ti gbẹ́mí ẹ̀sìn ọgbọ́n ti jẹ papọ̀ kábímọ kápadà sí ká rẹ lọ́jọ́ kìlú lọ́jọ́ kìlú wọ́n sà dáadáa lẹ̀ wọ́n níjọ́ kẹjọ nígbà tó bá ti tó bá ti dà dáadáa lẹ̀ sẹ́mọ̀ pé kò sí bí o sì lè bíra wọn sí ẹ bàbá ọmọ wa kú abẹ́nìkan kú wọn wá torí pé tọ̀ àwọn wá rí pé fìdáhùn bàbá yẹn gan bí ìjọ kẹsàn-án ní ọ̀fẹ́ a a sì òde akómọ ní òní a sì ṣe fìdáhùn lọ́la a ti yí ìkọ̀ ẹ máa wo èyí tó wá ní àsìkò nú ẹ̀sìn òní wọn á dé òforí fa èyí tí ò tẹ̀ sí nú ẹ̀sìn òní wọn tẹ̀ gbèsè abẹ́rẹ́ báyìí wọ́n wá gbé pé tọ̀ ìwọ tó ní ọjọ́ kejì inú ẹ̀sìn àfẹ́sọ di ọjọ́ kẹsàn-án èdè òní kankan àmàmà yìí torí ẹ̀ ètò ti ká pé ọba ń bẹ tó fi ọlọ́run ọba ìlẹ́sìn ọlá tó ti lẹ́tọ̀ọ́ ni ìdí báyìí ní ti bọ́yá tí wọ́n ti fún ọba yìí wọn bá yí tọ́jọ́ tí wọ́n ń ṣe tọmọ yẹn ṣùgbọ́n ẹ ti mọ̀ pé òsì tẹ́lẹ̀ náà àwọn àlọ́ lọ́rùn ìyẹn lọ́jọ́ pé kò síjọ́ tẹ̀lé sígbà yẹn pé fẹ́ẹ́nu yẹn ni tẹ́lẹ̀ náà ṣùgbọ́n wọ́n á tẹ̀sẹ̀ wá lọ wá bá ọ̀gbọ́n wá sọ ọmọ sí ọjọ́ kẹsàn-án bàbá tó bímọ ti lọ ẹ dákun sáré wo kan tó ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bàbá tó bímọ lọ́lọ́ ẹ̀ òun náà lè wá ní ìdá ọ̀kan ẹ tó wá tẹ̀sẹ̀ ń kú ọmọ kan ẹ tó tẹ̀sẹ̀ àwọn aláìní kó kálukú sí mi. àtúntẹ̀sẹ̀ wá ń sáfẹ́ kaná wọ́n á ní pé wọ́n ti gbogbo ẹ̀ papọ̀ ẹ̀rí tó wá lọ wọ́n á ní lílọ pé wọ́n fẹ́ kó wọn lòún lọ. wọn náà fẹ́ lọ jẹun bẹ́ẹ̀ yẹn ẹ̀ mọ̀ bí a máa wù nǹkan dáadáa bàbá ọmọ ti kú á wà lọ tẹ̀sìtì àyà síbẹ̀ táwa ni. wọ́n ní bàbá bàbá ọmọ ló kù ẹ kò ní jẹ́ ǹtọ́ pàtàkì wó torí ẹ̀sọ́ pọ̀ mọ́ wọ́n fẹ́ kójọ́ kẹsàn. wọ́n á ní ọ̀dà wọ́n ní bàbá bàbá ọmọ lókun tó ti tó torí di eléyìí èyí wọ́n á lọ sọ pé tó òun wá lọ bẹ̀ tọmọ lòun bá lọ nígbà tó wó débẹ̀ wọ́n láti pọ̀ ni àti ìdáwò àti ọmọ gbogbo ẹni kò ní jẹun bẹ́ẹ̀ ọ̀yẹ́ yìí padà torí tí halali bá ti dàpọ̀ mọ́ haram àgbègbè haram ní orí. bisimilá allahu akbar lọ́ba sọ nǹkan mọ́ ẹran kan káṣí ẹ̀ má lò ó sí sọ́mọ́ ó ní bisimilá allahu akbar ìjọ sọ ó di ajá ó ní kó lé ẹran lọ tó ajá rẹ lé ẹran yìí tó dùn rè yọ so ọ padà àwọn ajá bíi méjì mi tí èsì ajá kan tí èsì ajá ẹ bá jẹ nínú torí pé iná máa san mẹ́ta lè kẹ́lẹ́ ajá rẹ̀ ni wọ́n ọlọ́wọ́ bá ti gé orí ẹ̀rọ ẹni tó lájà tọ̀ ń sọ ọmọ bọ́yọ́ dárúkọ ọlọ́wọ́ àbí ọ̀dàrúkọ ọlọ́wọ́ àtijọ́ torí pé ìjẹ́ ti rújú. ajá kejì ọ̀rọ̀ ẹ ti o ẹ torí tọ́ ọ̀sọ̀ mọ́ ẹran kan bọ́yọ́ fà mọ́ ọba káàkiri pé tá a bá ta ọba tọ̀ nínídà lọ́jà lọ nídìí ni ibi tó ti wà lọ́lọ́ bá bá ní odò kò ní jẹ torí pọ́ mọ̀ kọjá ìtọ́ tamọ́ ló ń ṣe sábàdì pé ikú àbòmí lọ́padà mú. tí ìtọ́tọ̀ àti tí ọ̀tọ̀ bí ti pàdé papọ̀ agbègbè tí ọ̀tọ̀ ni ó ti kí ni o kò ní o mọ̀ ní òun ló ti ti jẹ́ ẹ̀dùn sí iye oníwèé jẹun bẹ̀rù o sì ní jókòó kan débi à báwa ni àwọn ọdẹ bí a bá náà náà náà náà owó ló tún tẹ̀lé tó ń tẹ̀lé tí wọ́n tí wọ́n tún fẹ́ máa ń kó mọ ní ní wọ́n ní àwọn ṣe fìdáwọ̀ ní papọ̀ mọ́ tó sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh ó sì máa lọ ilé ẹ̀ padà. àá àti àpadà rí mọ́lánà ń sàmọ́ wa mo rí pé báyìí báyìí ni wọ́n ti yàtọ̀ sí tẹ́tà àkọ́kọ́ àbẹ́lẹ̀ kejì. Thank you.